aláròye máa wí o. lásìkò táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ fẹ́ ṣèbúra fọ́mọ ẹgbẹ́ tuntun lọ́wọ́ tẹ̀ wọ́n mẹ́ta lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ kan tí wọ́n ń da àlàáfíà agbègbè malaka quarters nílùú owóde ẹ̀gbá níjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owóde nípínlẹ̀ ògùn láàmú ọ̀làyíwọlá akínsànyà kéjì ìṣòdípò àti olúwaṣèyí ọlábánjí lọ́wọ́ àwọn ọlọ́pàá agbègbè náà ti tẹ̀ báyìí wọ́n ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn láti lè rí àwọn yòókù wọn tí wọ́n sá lọ mú kí wọ́n lè fojú gbogbo wọn pátá balẹ̀ ẹjọ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 yìí ní ikọ̀ àkànṣe ọlọ́pàá kan lọ́ọ́ kógun jà wọ́n lágbègbè Malaka nílùú Owódé-Ẹ̀gbá níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé tí wọ́n wà lásìkò tí wọ́n ń gbáradì láti gba àwọn ọmọ ẹgbẹ́ tuntun míì wọlé yàtọ̀ sáwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mẹ́ta tọwọ́ àwọn agbófinró tẹ̀ àwọn ọlọ́pàá tún gba ọ̀gbẹ́ni Joshua Obilade tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ fipá mú wọnú ẹgbẹ́ ẹyẹ náà sílẹ̀ láì farapa aláròye gbọ́ pé àwọn olùgbé agbègbè náà kan tí wọ́n mọ̀ nípa iṣẹ́ láabi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ náà fẹ́ ṣe lágbègbè ọ̀hún ni wọ́n sáré lọ fọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí lójú ẹsẹ̀ táwọn agbófinró gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n ti ta mọ́ra láti lọ́ọ́ kojú wọn ẹnu ìpalẹ̀mọ́ ètò láti gba ọmọ ẹgbẹ́ tuntun wọlé ni wọ́n wà níbẹ̀ ni wọ́n ti bá wọn tí wọ́n kó àwọn mẹ́ta lára wọn táwọn yòókù sì sá lọ. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sp ọmọlọlá òdútọ́lá tó fi di ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun túsìdeè ọjọ́ kejìdínlógún oṣù yìí ni àwọn aráàlú pàápàá kò nífẹ̀ẹ́ sí ìwà pálapàla táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn máa ń ṣe láàrin ìlú èyí ló fà á tí wọ́n ṣe tètè ń sọ fáwọn ọlọ́pàá bí wọ́n bá ti kófìrí wọn ó sọ báyìí pé lágbègbè Malaka nílùú Owódé Ẹ̀gbá níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn lọ́wọ́ àwọn ọlọ́pàá agbègbè náà ti tẹ mẹ́ta lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ kan wọ́n fẹ́ fipá mú ẹnìkan wọnú ẹgbẹ́ wọn ni àwọn aráàlú kan ló wá ta àwọn ọlọ́pàá lólobó tá a sì lọ́ọ́ fọwọ́ òfin mú wọn lójú ẹsẹ̀ a ọmọ tí wọ́n fẹ́ fipá mú wọnú ẹgbẹ́ wọn sílẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tó àwọn kan a sì ti ń wá àwọn tó sá lọ báyìí ó dájú pé a máa tó fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn ọ̀hún láìpẹ́ yìí tá a sì máa fojú wọn balẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ni alukoro àwọn ọlọ́pàá náà ṣe sọ adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.